pọ̀ ńlẹ̀ tá a fẹ́ sọ. babaláwo yàtọ̀ sí oníṣègùn. babaláwo ó yàtọ̀ sí oníṣègùn. oníṣègùn tó bá lòun jẹ́ oníṣègùn wọ́n tètè ń rí i mú. babaláwo òun èyí tètè rí i mú. lọ́nà wo mà. babaláwo ló ń wo fá. tí babaláwo bá kó oògùn tẹ́mi lọ́jọ́ tó bá lòun fẹ́ ṣe tó bá ti wo fá tó gbé fá lè wàyí oògùn yìí ni mo fẹ́ ṣe gẹ́gẹ́ bí tomi alájù ifá lè kọ̀ndẹ́mù ẹ̀wọ̀n lọ́wọ́ pé èèwọ̀ mọ̀ sí. ìgbà ọmọ wọlé láàárọ̀ yìí mo rí tẹ́ ń gbé ẹ̀rìndínlógún ẹ̀ ń dà kalẹ̀ mo ní à ìyá ẹ̀yin máa béèrè ọ̀nà kẹ́yìn tó jáde àwọn oníwó táwa fi ń béèrè. bẹ́ẹ̀ni ẹ bá wò ní sùsù bẹ́ẹ̀ rí mi tí mi ò wá sórí ètò tó bá ní kò sí prógráàmù lẹ́nu odò kó sílé lẹ́rí yẹn. àtẹ̀yí tó wúlò ní òkúnlé wọn bìbà bí wọ́n wá sèmí ìtàn ẹlòmíì olóògùn míì tán ọmọ ẹ̀ lè fùṣọ́lẹ̀. yóò kú nígbà tí òwò ẹlòmíì yóò mú iṣẹ́ míì yóò gbẹlura yóò sí gbẹ́rẹ́ ìyàwó àkọ́fẹ́ rẹ̀ yóò fò sọ́lẹ̀ eh, eh. yóò kú nígbà tí òun ṣùgbọ́n babaláwo tó ń dá ifá tó ń wò ó babaláwo ni bàbá tó ń wo nǹkan náà ń pè ní babaláwo hmm. yóò wò wò yóò wò pé. ẹ eh, ẹ alájà ní yorùbá fi ń palo pé ah, bóni o ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ kí wọ́n bá láwo dín ọ̀rọ̀ ọ̀rọ̀. ojoojúmọ́ ni láyé òde òní wọ́n á sóde lójúmọ́ tí babaláwo bá jí yóò sòdè ifá gẹ́gẹ́ bíi tomi alájù ifá ló bí eléyìí tó wà nílẹ̀ níwájú. ẹ mo ọ̀kan náà ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. owó Ọ̀rúnmìlà nígbà tó Ọ̀rúnmìlà lọ níjọ́ kìíní àná ó kò ah. fa kalẹ̀ pé ifá yìí lẹ́ fi wojú èmi o ní tí bá ti wí òun ní ṣùgbọ́n ìgbà tó lọ wá ní ìwọ ìyàwó mi tí mo bá jáde lé tí mo bá bá mi lé ló fi kó yìí kalẹ̀ fáwọn obìnrin. ṣé ẹ rí i pé ohun tí alájà kúrò àti omi alájù ń wò kì í ṣe pé wọ́n kọ́ o àjẹbí lélẹ́yìí o kì í ṣe àwòṣe o òun wọ́n ń túmọ̀ ẹ̀ fún wa lórí Aṣẹ́gbòye ọwọ́ akó mẹ́rìndínlógún ìkalẹ̀. yóò wá kó kalẹ̀ fún ìyàwó rẹ̀ pé ìwọ ìyàwó mi tí mi ò bá sí nílé wọn fi dáhùn ènìyàn lóhùn ǹjẹ́ tó bá ṣe báyìí tí mò ń sọ níbẹ̀ rèé èmi náà ni mò ń sọ̀rọ̀ níbẹ̀ ó ní ìdí tẹ́ bá rí babaláwo tó gbé ọ̀pẹ̀lẹ̀ tó ń da ẹ̀ẹ́rì kìíní yìí lábẹ́rẹ̀ tí ó so sí di ọ̀pẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni mà ìyàwó rẹ̀ ni Mm-hmm. ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ atọ́kùn. Ah, ẹja fàárín yẹn ẹja fàárín yẹn ẹja fàárín yẹn alájà kúbẹ̀ àti omi alájò ìyá mi máa ń kọrin kan lé. báwo náà ń kọ. a ní mi ò mọ bí olórí gbé yẹn rí o ìbálò yẹn tèmi ibì kẹ́nẹ́ la gbé yẹn rí o kádàrá ò papọ̀ ni. àwọn kẹ́ ṣe ajé ajé jẹ́ fún wọn kí ló dé tó fi jẹ́ pé gbogbo èèyàn kò nílò ajé ṣiṣẹ́. ẹ ṣeun gbogbo èèyàn ló yẹ kó ní ajé atọ́kùn kò sí èèyàn tó yẹ kó wà láyé tí ò yẹ kó ní ajé ẹ má jẹ́ ká ṣe mistake gbogbo èèyàn tó wà ní ayé ló yẹ kó ní ajé gbogbo wọn ló yẹ kó máa bọ ajé ṣùgbọ́n gbogbo wọn kọ́ lájé lè jẹ́ fún. lọ́dọ̀ wo mà. ẹ ṣeun atọ́kùn òun náà lọ̀rọ̀ ta mẹ́nu lélẹ̀ kan pé ẹlòmíín wà ó dọ̀ ara ẹ̀ dọ̀tí ṣé ẹ rí ẹlòmíì wà nínú ìdọ̀tí gan ni wọ́n fi bí hmm. bíranbíran rẹ̀ gan ìdọ̀tí ni wọ́n. wọn ò sì mọ̀. ohun tó tẹ̀ odù tó tẹ̀ gan ìdọ̀tí ni. ọ̀rọ̀ pọ̀ níbi ọ̀rọ̀ tẹ́ bí mi kì í ṣe tá a lè tútọ́ láàárọ̀ yìí ṣe rí gbogbo nǹkan tẹ́ ń wò tá a ṣe ìran nìkan tọ̀ o. ìran tó bá jẹ́ran apànìyàn ọmọ wọn náà ní sàìmọ̀ pààyàn o. ìran tó bá sì jẹ́ elérègún èrègún ni wọ́n máa ṣe. ṣe rí. á ń bẹ̀ bá ṣe àwa ni àwa la sọ ń bè yẹn ọ̀rọ̀ yìí kí wọ́n sọ ọ̀tàn kékeré kan fún yín ẹnìkan fẹ́ fẹ́ ọmọ kan ní ìlú kan mo forúkọ bò wọ́n láṣìírí wọ́n ti wá ṣe gbogbo nǹkan kó yẹ pa àgbà báyìí lálọ́mú yàwó àṣe nígbà tó lọ fi ìyàwó yẹn hàn àwọn èèyàn rẹ̀ nílé àwọn ìdílé sí ìdílé láyé àtijọ́ wọ́n máa ń tọpinpin kí ní ṣẹlẹ̀ nídìílé tẹ́lẹ̀ káwọn wa mọ̀ bá rí irú àrùn wo lẹ̀ ń ṣe nídìílé nígbà tí wọ́n tọpinpin ìdílé ìyàwó yìí wọ́n ní ìyá rẹ̀ ìyá tó bí ìyá rẹ̀ ó ti fi ọmú pa ọmọ rí ọmú ọmú máa tóbi nílé ìtẹ wọn tún wá wọ ìyàwó yẹn ó fi jọ mí jẹlẹrù ah, ni nígbà tí wọ́n tún wá rí ìyàwó náà òun náà tún ti wá ọmú tún ti wá ń pọ̀ ní ọba láwọn ọ̀fẹ́ <laughs> ọmọ fi ọmú pa torí bí ọmọ ọmú pa àwọn ó ti fi ọmú pa ọmọ rí lé ọmú rẹ̀ sùn lọ́mọ ọmọ wa kú sí lábẹ́ ọmú kábíyèsí o á ah, ah, kí ló pọ̀ ọmọ yìí ọmú ni wọ́n ti rí pé wọ́n máa ń ní ọyàn nídìílé wọn òun náà fi wá sọ wípé ọ̀dà àlefẹ́ náà torí ẹ̀ wọ́n fẹ́ ọmọ